ó kàwá pọ́n kan nínú àwọn tí ó máa bẹ lókè ìpẹ̀ látàrí ti Islam lásìkò yìí gbogbo ohun tí a bá ló ń gbé sí ayé wa ọlọ́njẹ́ á pẹ̀lú Islam má jẹ́ kí a ṣe kìfìrí rárá ó ti wùlẹ̀ kó máa àwọn tí wọ́n sì ti ṣáko lọ mọ́ àwọn mùsùlùmí ọlọ́run bá ní dá wọn padà sójú ọ̀nà tààrà àwa là ń wò wọ́n bí ẹni àánú àwọn náà ń káànú wa ni o <laughs> àwa ń wò wọ́n bí ẹni àánú ní àwọn tó ń káànú wa ó tiẹ̀ tó kéèyàn ó wé láwà ní níwájú wọn ah, ah, ah, èwo tún ló ṣù sórí tó dáa àgàgà kéèyàn jó obìnrin kó jẹ́ lẹ́hàáwù ah, ah, irú ẹ̀sìn ìnira wo bóun ó ṣe máa wò nù ẹlẹ́yà sì ń wò pé ah, lọ́ta ọlọ́run wò rèé lórí ilẹ̀ yìí torí náà ọlọ́run gbogbo ohun tó bá pè ní dáadáa dákun jẹ́ kó jẹ́ dáadáa lọ́dọ̀ àwa náà já sí lè ṣe ní tó bá pè láìdáa jáwa náà ó mọ̀ láìda kó sì lé wa jìnnà nídìí ẹ̀ mo jẹ́rìí pọ́lọ́run ọ̀kan ṣoṣo ni onìkan níjọ́sìn tọ́ sí nítòdodo mo sì jẹ́rìí pé òjíṣẹ́ lá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ẹrú sí ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ni òun lọ́lọ́run rán sí gbogbo àgbáńlá ayé pẹ̀lú ọ̀nà mọ̀ náà ni alẹ́ Islam kí àti ọlọ ọlọ́run kó máa bá àti àwọn ará alẹ́ rẹ̀ tí wọ́n mọ̀ pẹ̀lú àwọn sọ̀hábà rẹ̀ tí wọ́n bá lọ gbà ó kárí gbogbo mùsùlùmí àgbànlá ayé tí ó yà wá náà lẹ̀ lẹ́yìn ilé akíra wa ní kìkì ti Islam tó bá gbogbo ìgbà pẹ̀lú àsìkò àti ṣe sí mo wípé assalamu alaikum wa rahmatullahi insha Allah ta'ala èyí ni tẹ̀síwájú tafsiri suratul A'raf èyí tí a ń bá bọ̀ Aya uh, ìkarùndínlọ́gọ́ta tá a mọ̀ sí fifty five ibẹ̀ ni a ti bẹ̀rẹ̀ lónìí insha allah ta'ala a fetí sílẹ̀ sí kíkà àwọn àyà mẹ́ta tó tó tẹ̀léra wọn yìí ìkarùndínlọ́gọ́ta kẹrìndínlọ́gọ́ta àti ìkẹtàdínlọ́gọ́ta fifty five fifty six and fifty seven of sura seven now. أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوا ربكم تضرعا وخفية إنه لا يحب المعتدين ولا تفسدوا في الأرض بعد إصلاحها ودعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين وهو الذي يرسل الرياح بشرا بين يدي رحمته حتى إذا أقلت سحابا ثقالا لبلد ميت حتى إذا أقلت سحابا ثقالا سقناه لبلد ميت فأنزلنا به فأنزلنا به الماء فأخرجنا به من كل الثمرات كذلك نخرج الموتى لعلكم تذكرون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أبرئ لا يرى لن pẹ̀lú sísáàdì ọlọ́run ọba kó lọ́dọ̀ àṣetán ẹni ẹ̀kọ́ ẹni ìgbé ọlọ́run mẹ́jọ ráyè lọ́dọ̀ tiwa a bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run tí ń jẹ́ Allah arahman ọba àjọkí ayé arahim ọba àṣàkí aláìrà súra ẹlẹ́ẹ̀keje aya karùndínní ọgọ́ta ń bẹ ibẹ̀ lọ́rọ̀ ti bẹ̀rẹ̀ lónìí ọlọ́ni ud'u rabbakum tadarru'an wa khufiyatan ẹ̀yin onígbàgbọ́ òdodo ud'u ẹ máa pe rabbakum olúwa yín tadarru'an ní ìrẹ̀lẹ̀ ẹ máa pe nírẹ̀lẹ̀ wàhúfìyàtán àti ní jẹ́ẹ́jẹ́ tàdọ́rùn-án ó náà ni kẹ́ẹ̀má pé ọlọ́run ọba tàdàlúlẹ̀n lẹ́ni tó yẹpẹrẹ ara yín fọ́lọ́run ẹ parú burúkú fọ́lọ́run ẹ má pé ọlọ́run pẹ̀lú ìgbéraga ẹ má pé ọlọ́run pẹ̀lú ìjọra ẹni lójú ẹ má pe ọlọ́run ní ti mọ́tómọ́tó ẹ pe ọlọ́run ní tàdálólàn wà kòṣó àn ẹ pe ọlọ́run ọba ní tìrẹ̀lẹ̀ lẹ́ni tó rẹra rẹ̀ lẹ̀ wà ẹ tún pe ọlọ́run ọba lóhùn jẹ́ẹ́jẹ́ ẹ má máa ké ní ohùn rárá. òun náà ní sírọ́n lájáhárọ́n ẹ pé ọlọ́run ọba pẹ̀lú ohùn ẹ má pé ọlọ́run ọba lóhùn rárá ẹ pé jẹ́ẹ́jẹ́ ọba àlekè ọlá sọ bẹ́ẹ̀ eléyìí náà ń bẹ nínú súrà yìí náà nínú yìí níwájú àyà igba àti márùn ọlọ́run ní wá kó rọ̀bákà fi nafsika ودون الجهل بالغلو ودون الجهل من القول بالغلو والآصال ولا تكن من الغافلين ọlọ́run ní wá kó rọ̀bákà fi nafsika máa rántí olúwa rẹ nínú ẹ̀mí rẹ tàdọ̀rú àn gẹ́gẹ́ bó ṣe sọ fún wa nínú àyàtà ń kà lọ́wọ́ nírẹ̀lẹ̀ lẹ́n tó rẹra rẹ̀ lẹ̀ wàhí ìfàtàn ẹ̀rí kárántí ọlọ́run ọba nírẹ̀lẹ̀ ká sì rántí ọlọ́run ọba láì ní gbóhùn sókè kárántí ẹ̀ pẹ̀lú ìpayà rẹ̀ ọlọ́wọ́ ní dúnà lè jáhárì tí kìí ṣe èyí tó máa gbóhùn sókè dúnà lè jáhárì kìí ṣe tí ó máa bóde mínà lè kọ́wùlì nínú ọ̀rọ̀ bìlẹ̀gòdówì lóòrọ̀ kùtùkùtù wálé àsọ́ọ̀lì àti ní àsálẹ̀ wàlátàkùn mínà lọ́gọ́fìlíìnì má ṣe jẹ́ ọ̀kan nínú àwọn olùsọkànnà nípa ọlọ́run tí èran ti ọlọ́run ọlọ́run ni kò mọ ká má jẹ́ bẹ́ẹ̀ eléyìí ń ṣàlàyé fún wa ọlọ́run wá tẹ̀síwájú ó ní innahu la yuhibbul mu'tadin torí pé òun ọlọ́run ọba òun ò nífẹ̀ẹ́ sí àwọn olùkọjá ààlà alimọ̀tàdún òun ò nífẹ̀ẹ́ sí wọn àyà yìí ọlọ́lọ́wọ́ bá fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa ọ̀kan pàtàkì nínú ìjọsìn èyí tó di ọ̀ranyàn lé àwa mùmìnì lórí kí ni ìjọsìn náà òun náà ni àdúà tá ń pè ní àdúà kì ṣàdúrà o ẹ̀pá àwọn aládùúrà áà ló wà ń bẹ̀ àdúà àdúà làwa mùsùlùmí máa ń pè ẹ ṣàdúrà fún mi rárá ẹ ṣàdúà fún mi àdúà pàtàkì ló jẹ́ nínú ìjọsìn kí ló dé tá a fi mọ̀ pé ìjọsìn òun làdúà nínú suratul Baqara àyà one hundred and eighty five nígbà tó lọ ń sọ̀rọ̀ àwẹ̀ nígbà tó parí ẹ̀ ọlọ́run wá ní ọlọ́run wá ń ṣàlàyé fún wa nípa àdúà ọlọ́run nínà lẹ́dínà yastakbiruna àní ìbádàtì sayadikuluna sayadikuluna jahannama wọ́n wọ iná jahannama kí ni mo fẹ́ lò ń bẹ́ẹ̀ lẹ́yìn tọ́lọ́wọ́ bá parí ọ̀rọ̀ ààwẹ̀ tán ó ní wá ìdá sàálàkà ìbáàdì àní fa ìní kọrí ìbẹ̀ òjìbù dáwàtà dáì ìdádà áni fàlíyàstà jíbù líwálí pínú bí láìláhùn yàrṣìdón ọlọ́run bá sọ̀rọ̀ nípa àdúrà ó pa wá láṣẹ ọlọ́run tún wá ní ùdùrú ní astajiblakum ẹ pè mí náà astajib lakum máa dá yín lóhùn innal ladina yastakbiruna ani ibadati ud'uni ẹ pè mí kí lè yún ni àdúrà astajib lakum máa dá yín lóhùn ṣùgbọ́n ká ẹ lọ mọ̀ pé innal ladina yastakbiruna ani ibadati bí máa ná àǹdù àwọn tí wọ́n bá ń ṣègbéraga nípa ẹ̀sìn mi ọlọ́run nípa ìjọsìn fún mi ìtọ́lọ̀ ń pè níjọsìn ń bẹ̀ yẹn làdúà ìyẹn páhàn tí wọ́n ṣègbéraga tí wọ́n láwọn ò ní ṣàdúà àwọn ò ní bẹ lọ́hùn ṣe àdìfúlú náà já ànámọ̀ dàkírí ni ó wọ iná já ànámọ̀ lẹ́ni yẹpẹrẹ nínú àyà yẹn àrífàyọ́ ń bẹ̀ wípé àṣẹ àdúà ìjọsìn ni torọ́lọ́ ní ẹ pè mí màá dá yín lóhùn àwọn tí wọ́n bá ń ṣègbéraga síjọsìn báwọn ò ní jọ́sìn yẹn ni àdúrà anábì sallallahu alaihi wasallam ó sì sọ̀rọ̀ nípa ẹ̀ náà fún wa ó ní àdúáù húwàlẹ̀ ìbáadà àdúrà tẹ̀rí yẹn ká bẹ lọ ìjọsìn ni nínú ẹgbà wa mi anábì ní mo kòlì ìbáadà ohun gangan ni mùdùnmùdùn báadà bọ́gọ́ mùdùnmúdùn tí ń bẹ nínú egungun bone marrow táwọn onísáyẹ́ǹsì àwọn onímọ̀ jìnlẹ̀ nípa ẹ̀yà ara àwọn jí ó wa wípé ẹ̀jẹ̀ ara wa ibẹ̀ ní ti ń wá wípé mùdùnmúdùn yẹn òun lọ́lọ́run fi ṣe sábàbí bá a ṣe lẹ́jẹ̀ lára ẹni tí mo ń ba rẹ̀ bá kú tí mùdùnmúdùn rẹ̀ bá ti wá kú kò ní lẹ́jẹ̀ wọ́n máa fẹ̀jẹ̀ sí lánàá ni yóò padà jáde láyé ńgbà tọ́lọ́ bá kádàrà ó sì lè máa gbáyé lọ o tọ́lọ́run bá ní máa gbáyé lọ ṣàpé kò sí tọ́lọ́run ò lè ṣe ṣùgbọ́n nípa bẹ́ẹ̀ ọ̀rọ̀ kan tó ń bẹ wájú tọ́lọ́run ti kì wá ń lọ nínú àyà tá ń kà lọ́wọ́ yìí nípa kọjá àlà níbi àdúrà agbọ́yé ń bẹ́ẹ̀ wípé àdúrà kí ló jẹ́ ìjọsìn gbogbo tí wọ́n bá ti wá ń pè lẹ́sìn kò sígbà láàyè láàmàjá àlàlè ìfì kò sígbà láàyè fún ìròrí ń bẹ́ẹ̀ gbogbo ń tá a bá ti pè lẹ́sìn kò sígbà láàyè fẹ́ni kankan láti dá sí ẹni tó pè é lẹ́sìn tó sì pàṣẹ ẹ̀sìn ni ó ṣàlàyé tí ń jẹ́sìn ni ó tún ṣàlàyé bá a ṣe sìn ìgbà náà ni ó tó gbà lọ wa àwa ò lè forí ara wa gbéjọsìn kalẹ̀ òun lọ̀rọ̀ àdúà ló jẹ́ a pé ẹ̀sìn làdúà ọlọ́run wa ń kọ́ wa lẹ́kọ̀ọ́ bóun ṣe fẹ́ káwa mùsùlùmí máa ṣàdúà ká má lọ wo àwọn míì kọ́ ṣe nípa àdúà ọlọ́run ní ud'u rabbakum tadarru'an wa khufiyatan ẹ̀kọ́ méjì lọ́lọ́run ní ká lò ń bẹ̀ ẹ́ ẹ̀kọ́ àkọ́kọ́ bàbá ń bẹ̀ lọ àárẹ̀ ra ẹni ilẹ̀ ni ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ohùn jẹ́ẹ́jẹ́ làá fi pè ọlọ́run àá pè ọlọ́run ní kọ̀kọ̀ gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ sí ànábì wa Zakaria nínú súrọ́tù eh, Maryam nam. ذكر رحمة ربك عبده ìrántí ẹrúsìn ọlọ́run ọba tí orúkọ rẹ̀ ń jẹ́ Zakariya ọlọ́run fẹ́ mú ọ̀rọ̀ rẹ̀ wá sí ìrántí fún wa láti inú Quran lórí ahọ́n ànábì náà. ẹ̀rí ọlọ́run ní nígbà nìdáàn kọfíyàn ní pípè jẹ́ẹ́jẹ́ ní pípè wújẹ́wújẹ́ kò máa pariwo kò gun orí òkè lọ olúwa àsìkò náà ti wá tó wà yìí tó ní láti dá mi lóhùn ǹjẹ́ nísinsìnyí láti òkè ọ̀run pa àṣẹ rẹ wá kí iná náà kó jó gbogbo àwọn ọ̀tá mi dànù olúwa àsìkò náà tó báyìí kò ṣe bẹ́ẹ̀ ìdìnnà dá ọba òun nígbàtí ń pe olúwa rẹ̀ nìdá an kọ̀bíyàn ní pípè jẹ́jẹ́ náà. ọ̀rẹ́ rọ́bì ní wàhánà wàhánà làárù mi ni. olólùwà mi egungun òun ti kọ́lẹ̀ òun ti darúgbó egungun ti kọ́lẹ̀ òun ò lè gbára pápápá máa èèyàn nìkan kọ́ orí òun ti tẹ́tú ewu yẹn pé ewu ti gba orí òun ẹ wo bó ṣe kọ́kọ́ ń rojọ́ kó tó máa mú àdúrà níwá náà. wọ́n á kún bí dùn àìkà wọ́n bí ṣàkíyà àdúrà tó ń ṣe òun sì mọ̀ pé àdúrà tí ó gbà ní ẹ̀rí kò sọ́kànnù kò sọ̀rètí nù nípa kíni nípa àdúà lọ́dọ̀ ọlọ́run ọba kí ni mo fẹ́ lò ń bẹ́ẹ̀ ọlọ́run ọba kọ́ wa lẹ́kọ̀ọ́ méjì òní òjíṣẹ́ ńlá muhammadu sallallahu alaihi wasallam nínú àdìtì imam bukhari àti muslim ana abi musa al-ash'ari qal abi musa ó ní rọ́fà an-nasu aswatahum bid-du'ai àwọn èèyàn wọ́n gbé ohun wọn sókè àwọn èèyàn kan wọ́n bẹ̀rẹ̀ sí gbóhùn sókè pẹ̀lú àdúrà yálà yàrámà yàjẹ alọmọ rẹmìnì alọmọ yìí wọ́n bẹ̀rẹ̀ sí pariwo fàkọọlà rasulullah sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa ahli wasallam tí kí àtọ́lọ́ ọlọ́run bẹ fún wa sọ wípé ayuhannes ẹ̀yin ọmọ ènìyàn irba'u ala anfusikum فإنكم لا تدعون عصم ولا غائبا إن الذي تدعونه سميع قريب ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má pariwo ẹ ẹni tẹ́ ń pè kìí ṣe odi ẹni tẹ́ ń pè kìí ṣadití kìí sì ṣayaya kìí ṣe ẹni tí ò lè sọ̀rọ̀ kìí sì ṣe ẹni tí ò ríran kìí ṣe ẹni tí ò ríran kìí ṣe ẹni tó lójú kìí sì ṣe ẹni tí ò ríran èmi mò ń ṣàwọn àfikún yẹn sí o pẹ́lúmí rẹ̀ pé bóyá ọlọ́run ò rí ọlọ́run ṣò wá rí mi ní Ànábì sallallahu alaihi wasallam ní wàlà gan iban ọlọ́run tẹ́ẹ̀ sí ń pè yí kìí ṣe ẹni tí ò sí ọba tí ń bẹ ni gbogbo ń tẹ̀ ń ṣe ní rí ní jẹ́rìí ẹ̀ ìnàlẹ́dí tẹ̀dẹ̀rúnẹ̀hú ẹni tẹ́ ń pè yìí ànábì kọ́kọ́ ṣe ná fíyù ní ẹni pé àwọn ìròyìn tí ò bá ìjẹ́ títóbi ọlọ́run mu tí è ṣe ìròyìn ọlọ́run ànábì kọ́kọ́ ó kọ́kọ́ nẹgẹ́tì ẹ̀ ó gba sẹ́gbẹ̀ẹ́ ó ṣẹ̀ṣẹ̀ wá mú àwọn sífàtù lọ́ọ́ ọ àwọn sifatu lọ ìtòbòtíyà àwọn asifat àtòbòtíyà ó wá mú ìròyìn tá a fi rinlẹ̀ fọ́lọ́hun ó ní ìnàlẹ́dì tẹ̀lẹ̀ ẹ̀rùnàwò ẹni tẹ́ ń pè ní sami'un ó ṣe ìsbátu asámù fọ́lọ́hun olùgbọ́ni kọ̀ríbọ̀n ẹni tó súnmọ́ yín ni kò jìnnà ní kùránì fi ní ìdá sáàlà kàíbàdì á ní fa inni kọ̀rí nígbàtí àwọn ẹrúsìn mi bá ń béèrè lọ́wọ́ rẹ̀ ànábì sọ fún wọn pé mo súnmọ́ wọn nínú súnà ní àwọn èyí sàábé ló lọ bá ànábì tá a bá fẹ́ pe ọlọ́run só jìnà ni ká lè gun orí òkè lọ ká lè pé lọ́lọ́wà ní ìdá sàálàkà ìbàdí ànì nígbà táwọn ẹrúsìn mi bá ń béèrè lọ́wọ́ rẹ̀ ànábì nípa mi fa inni qaribun sọ fún wọn pé mo súnmọ́ wọn nínú àyà mi ò ní min habilil warid ju ika ṣanrun wọn lọ ujibu da'wata da'i mo sì ń dáhùn ìpè olùpèpè idha da'ani nígbà tó bá pè mí nítorí náà àṣà àwọn mùsùlùmí tá a bá fẹ́ ralẹ̀ kọ́ mọ́sálásí a ní bùkátà pé ká lọ ra orí àpáta láti kọ́ mọ́ṣíláṣí wa sí kán lè sọ pé á ah, mọ́ṣíláṣí wa ìsúnmọ́ lọ́hùn ẹ̀hùn báwọn kan orí àpáta ni ọmọ lọ rà káàkiri ẹ máa bọ̀ lórí òkè ìgbàlà òkè ìṣẹ́gun òkè kìíbàátì òkè sọkúndẹ̀rín òkè lè ẹgbẹ́ oríṣiríṣi òkè àṣé àní bùkátà sí ká lọ gegele àní bùkátà sí ká lórí òkè ìní kọ̀rí àṣínú yàrá wa ọlọ́run súnmọ́ wa ń bẹ̀ mọ́ṣáláṣí etí ilé rẹ̀ lọ kírun ń bẹ̀ kò sí láádá títókè lọ́hùn ní ju èyí tí ń bẹ létí ilé rẹ̀ lọ torí mọ́ṣáláṣí tó ní láádá ò ju mẹ́ta náà lọ tí láádá rẹ̀ ju tàwọn yòókù ni mo gbà lérò masjidul haram ní kíni ní maka ti nabawi alimasjidu anabawi níbo ni ẹ wà ní madina àti ti akusọ ní jerusalem àwọn mọ́sálásí tó lóore jura lọ́nà ni téèyàn bá kírun ní akusọ ó ṣe déédéé ẹgbẹ̀rún ìrun téèyàn bá kí ní mọ́sálásí mi yàtọ̀ sáwọn méjì. ọlọ́run kó ṣàánú wa lọ́rọ̀ kan ọlọ́run ọba kọ́ wa lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ wípé ká máa pọ̀ ọlọ́run jẹ́ẹ́jẹ́ èèyàn wá bẹ̀rẹ̀ sí ṣàdúrà ọkàn ní àṣẹ làágùn là ṣàdúrà jẹ́jẹ́jẹ́jẹ́ ó ṣe díkìrì kódà àkàrù gan ọlọ́run kò nídìí tó bá fẹ́ ṣe àkàrù tó fẹ́ ṣe láìláìlá ọ̀fẹ́ ṣe ṣùgbọ́nàlá kìí ṣàṣe làágùn kìí ṣe tó ṣe tó mọ̀ kanra rẹ̀ ń kó láìláìlá lórí ara ẹ̀ mọ̀ kanra ẹ̀ ń kó ẹlòmí ò mọ̀ gbá rẹ̀ láyà tí ó mọ̀ dún gbígbígbígbígbí àwọn kan ní India táwọn bá fẹ́ ṣe àkàrù tí wọ́n fẹ́ ṣe ìrántí Ọlọ́run wọ́n kọ́kọ́ dáná tí wọ́n bá wá dáná wọ́n kó idà sílẹ̀ idà àwọn idà tó mú mùrùbá wọn tí wọ́n pè ní idà kì í ṣàdá o idà tí wọ́n bá kó lẹ̀ tán wọ́n á bẹ̀rẹ̀ àsìkò tó bá dé tí wọ́n bá ti wá ṣe débì kan tí ó ti dìwọ́ láwọn àmọ́ sákó sí inú iná yẹn wọ́n mọ̀ jáde iná ò ní jó wọn tó bá tún wá dé stage kan tó bá dépò kan wọ́n kàn mú ìdá yẹn wọ́n mọ̀ ṣara wọn gbáàgbáàgbà kò ní gé wọn ìyẹn ò bá ìlànà ìrántí ọlọ́run ti ṣẹ̀rí àmọ́ nítọ́lọ́run sọ fún wa ní pé tabára àwọn tí ń ṣe bẹ́ẹ̀ ká mọ́ pè wọ́n lẹ́ni ọlọ́run àwọn tí wọ́n ń ṣe kíni tí wọ́n ń ṣe àdúà ìrántí ọlọ́run nílànà tí ò bẹ́ ìtọ́lọ́run ọba sọ mu tọ́lọ́run kọ́ wa lẹ́kọ̀ọ́ nìyí torí pé ìjọsìn kìí sọ̀rọ̀ ọpọlọ tàùkífì ni mo rò pé ó ti yé kò sí àdílátò àkìlíyà ń bẹ nàkìlíyà ni àwọn ẹ̀rí ojú tíà Quran sunna oníjọsìn kìí ṣe ẹ̀rí ọpọlọ. ẹ̀ẹ́n táwọn náà bá fi inú wò téèyàn bá lè làágùn fọlọ́run téèyàn ké dáadáa ọlọ́run àmọ́ pọ̀rọ̀ yẹn káyàn láàánú rárá ọ̀rọ̀ yẹn ò lè ká ọlá tó ànábì wo Zakariya torí pé ànábì Zakariya padà sọ ìdí tóun fi ń bẹ lọ́hùn pé kó fún un lọ́mọ wá ọmọ pé ni yóò jogún mi min ahàlì yóò jogún ìdílé Yakub kí ni tí wọ́n fẹ́ jẹ lógún òun náà ni tírà ọlọ́run torí tóun bá kú tóun ò lọ́mọ kò sẹ́ni tí ó mọ̀ ka òfin ọlọ́run fún àwọn bàmí Ísírẹ́lì mọ́ ẹ̀sìn ó parẹ́ ẹ sì rántí pé ìyá Ìsá Mariam ìyá tó bóun gan ó fẹ́ kọ́mọ yẹn ó jẹ́ ọkùnrin kóun náà lè di àáfàá tí ó mọ̀ kọ́ àwọn èèyàn lẹ́sìn ọlọ́run wá lọ fún lóbìnrin tó ń ti bẹ́ẹ̀ náà ọ̀dọ̀ Zakaria náà wọ́n fi sí pé kó tọ́jú ẹ̀ ṣùgbọ́n kò lè jẹ́ àáfàá torí pé obìnrin ni ẹ rí i pé Zakaria ńgbà tọ́lọ̀ wá fún lọ́mọ ó fún ní Yahya àsìkò yẹn náà ni Mariam náà bí Ìsá so Yahya àti Ìsá wọ́n wáyé ńgbà kan bàbá Yahya òní Zakaria ìyá àti Ìsá òní Mariam àwọn méjèèjì wá lọ jẹ́ ànábì ọlọ́run lásìkò kan ṣùgbọ́n nínú àwọn Israeliyat àwọn ìtàn táwọn Yehudi sọ wọ́n ní Yahya wọ́n pa òun wọ́n bẹ̀ lórí Zakaria náà wọ́n ní wọ́n pa òun náà ní wọ́n là á méjì nínú àwọn Israeliyat Kùránì sọ lóòótọ́ náà táwọn bànú Israel wọ́n ń pa ànábì dáadáa ó wà ní sọ́rọ̀ tùbá kọ́rọ̀ àtàwọn àyà mi wọ́n ń pa àwọn ànábì ọlọ́run ọlọ́run ló ń sẹ́dílé wọn torí ẹ̀ lọ́rọ̀ kan ọlọ́run wá ní innahu la yuhibbul mu'tadin dájúdájú òun ọlọ́run ọba òun ò nífẹ̀ẹ́ sí àwọn olùkọjá ààlà kí ni ìtumọ̀ ẹ ìkọjá ààlà níbi kí ni fi dùá níbi àdúà ọlọ́run ò nífẹ̀ẹ́ sí àwọn olùkọjá ààlà wàlá fi àti níbòmíì tó tún yàtọ̀ sáà dùá imam ibn kathir ó ní la yus'al manazilul anbiya èèyàn onímọ̀ abẹ́ lọ́n pé ọlọ́run dákùnjọ́ ṣe mí lánàá bí ìkọjá àlà níbi àdúrà ni ìmọ̀ bóyá gbọ́ kìíní òye kíkẹ́ ìhàn ají láàárọ̀ nísìn èèyàn yan náfìlà tán gbogbo náfìlà téèyàn wá yàn nǹkan téèyàn ń béèrè lọ́dọ̀ ọlọ́run ni pé ọlọ́run ṣe mí lánàá bí bàbá jazairi abubakar jabir jazairi hafizahullah ó ní wàlẹ̀ ìtìdá òfin du'ai àyùdí á ghayrullah ta'ala àyùdí àmà àwòghayru ó ní ìkọjá àlà níbi àdúrà ó ní kéèyàn máa pe ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́hún ó ti kọjá àlà níbi àdúrà wọ́n sì bá mi ẹlòmíì ti fòwe ha ó gbé sàárà rẹ̀ kọjá mọ́ṣáláṣí mi sọ bẹ́ẹ̀ o ó kọjá kí ni ààlà níbi àdúrà tó bá ti pẹ ẹlòmíì ó ní tàbí kéèyàn ó máa pe ẹlòmíì mọ́ ọlọ́run ó ṣe la ilaha illallah olórin kan nílẹ̀ yorùbá nígbà tó sọ̀rọ̀ láìláìlá ó sọ gbogbo ẹ̀tàn nígbà tí ó kà síwájú ó ní tó bá jẹ́ tó bá ní ṣe kinní kan ẹni darí sapá apá ló máa pa o ẹni darí sọ kinní kan ó ti kọ́kọ́ sọ tọlọ́hun nígbà tó yá ló tó ń sọ̀rọ̀ tàwọn ìyá òṣòro ń gbà ìkọjá àlàǹbẹ̀ àdúrà ni ó pe ọlọ́run ó tún pe nǹkan míì mọ́ ọlọ́run ẹ̀rí pé àwọn olórin kan gbà tó lóun júbọ ọlọ́run tán ó tún ní àtìgbà èèyàn àwọn ọmọlẹ́yìn ẹja sí ní àti tèṣù náà lápá kan hádà ìtìdá ìkọjá àlà nìyẹn níbi àdúrà gbòrò pé sòkéyàn máa pe nǹkan mí yàtọ̀ sọ́lọ́n àbó ń pe nǹkan mí mọ́lọ́n ìkọjá àlà ní wàmínú tọ́lábù dàwátì asbábi bìdú ní ìdádi asbábi nínú ìkọjá àlà níbi àdúrà òun ni ká máa béèrè nǹkan láì ṣiṣẹ́ tọ́ntà ń béèrè lọ́dọ̀ ọlọ́run a jókòó sínú mọ́ṣáláṣí a ní a fẹ́ lo oṣù kan bí torí pé a fẹ́ ní one million màá sì bẹ ọlọ́run torí gbogbo nǹkan lọ́lọ́run lè ṣe yá rọ̀zá kòròsókò ni yá rọ̀zá kòròsókò ni ọlọ́run one million ni mo ní ìdí tí mo ń jókòó yìí sọ one million kalẹ̀ fún mi kò lọ ṣiṣẹ́ kò ṣe nǹkan kan in tó ń ṣe lọ́wọ́ yẹn ó tako ẹ̀kọ́ àdúà ìkọjá àlà nìyẹn níbi àdúà bí ẹni tó ní ọlọ́run fún mi lọ́mọ tí ò fẹ́ yàwó àwọn yẹn bá ti ní àfáà ìnílẹ̀ ẹ̀gbin lóbìnrin ní ìfẹ́ tí ó bẹ̀sì mi jẹ́ àfáà ẹ dákun ẹ bá abẹ lọ́hùn fún wa lọ́mọ òun mọ̀ pé kò sí tọ́lọ́hun ò lè ṣe òun ó bímọ olùkọjá àlà lẹ́nìyẹn nípa àdúà torí pọ́lọ́hun ti ṣàlàyé ń tá a ṣe tóun ó fi fún wa lọ́mọ kí lọ́lọ́run ní ká ṣe ká fẹ́ yàwó tàbá ti wá fẹ́ yàwó látara obìnrin yẹn lòun ó ti fún wa lọ́mọ nínú sọ́rọ́tún nìsá ọlọ́run ní yá ayú annasu ìtakù rọ̀bákùn yá ayú annasu ìtakù rọ̀bákùn ìyẹ̀dí kọ́lápákùn min nafsin wáhídà وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا الله يا أيها الناس أيها ìtakùn rọ́bàkún ìtakùn rọ́bàkún sọ yìí rọ́bàkún ẹ bẹ̀rù olúwa yín ẹ páyà olúwa yín alábì ẹni tó ṣe pé kọ́là kọ́kùn ó dá yín min nafsin wàhídà láti ara ẹ̀mí kan ṣoṣo tálẹ̀mí yẹn Adam wà kọ́lákọ̀ minha zawjaha látara ẹ̀mí ló ti wá dá aya rẹ̀ ìyàwó ẹ̀ o ní wàbáfà mínihùmá rìjálá ń kàtíràn wà ní sáà látara ọkùnrin kan àtobìnrin kan lọ́lọ́run tí wọ́n ń fa ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin àtobìnrin jáde nínú àyà yẹn ọlọ́run jẹ́ oyé wa pé ẹni tí bá ń wọ́mọ yóò níyàwó obìnrin tí bá ń wọ́mọ yóò lọ́kọ ọlọ́run tún wá júwe ọ̀nà tá a gbà lọ́kọ tá a gbà níyàwó ó sọ fún wa oníkásó yìgì nínú sóràtù Rum wàmí àyà àti ì an khalaqa lakum min anfusikum azwaja litaskunu ilayha wa ja'ala baynakum mawaddatan wa rahma nam ní suratu rum sura ọgbọ̀n ọlọ́run ní nínú àmì ohun ọlọ́wọ́ ọba ó ní pé òun dá fún yín àwọn obìnrin láti ara yín lòun dá àwọn obìnrin fún yín khalaqa min anfusikum irú yín la dá fún yín kẹfẹ́ níyàwó tó bá wọ ọlọ́run tó ní ẹ̀yin ọmọ ènìyàn tẹ́ ẹ bá fẹ́ níyàwó ọ̀bọ ni kẹ́ ẹ máa fẹ́ níyàwó kí láà ṣe tó bá ní òfin òun nu pé gbogbo ẹ̀ ń bá fẹ́ bímọ láyé kó kọ́kọ́ lọ súnmọ́ bọ ẹ dákun kí láà ṣe ọlọ́run sì lè ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n nínú àánú ọlọ́run ó ní min anfusi kan nínú yín láti ní kẹ́ ẹ máa fẹ́ra yín àrífàyọ́ ń bẹ́ẹ̀ a jẹ́ wípé béèyàn bá lọ fẹ́ ẹranko onítọ̀hún ó ti tayọ ààlà téèyàn bá fẹ́ àlìjànù irú àwọn ìtàn tá à ń gbọ́ láyé ìgbà kan ṣe nìyàn ṣẹranko táwọn ọdẹ lọ nú gbó tí wọ́n fẹ́ àwọn obìnrin wálé tí wọ́n gbé àwọ̀ wọn sáka máa jẹ máa mú àwọ̀ ajẹ́ pé èyí ní kọjá ààlà ni kò bá ṣẹ̀rí àmú in ló fà téèyàn fi lè fẹ́ àlìjànù náà làlìjànù èèyàn ò lè fẹ́ wọn àwọn náà ò lè fẹ́ èèyàn àfàwọn tó bá kọjá àlànà wọn àti èèyàn náà tó bá kọjá àlà kò gbọ́dọ̀ sí ìbálòpọ̀ láàrin èèyàn àtàlìjànú torí pé wọn èé ṣe irú tiwa iná labùdá wọn èèpẹ̀ labùdá wà èèyàn àmà tó min àǹfùsìkò kódà nínú sọ́ọ́tù nìsáà náà rí fayọ́ min nafsin wahida wa khalaqa min azawja nínú èèyàn náà láti dáyàwó òun wà bá fàmí ní nínú wọn náà ni ó mọ̀ ọmọ wa lórí ilẹ̀ nínú ẹ̀ náà a tún rí ìfàyọ pé ọkùnrin ò gbọ́dọ̀ fẹ́ ọkùnrin tọrọlọ ní min anfusikum azwaja àwọn ìyàwó yín afẹ́ fún yín adá fún yín ọlọ́run tún ní wàhálàkọ̀ mi ní azáójà a nínú ẹ̀mí láti fàyàwó yọ ó fi hàn pé homosexualism tí wọ́n pè ní gayism gay kọkùnrin ó fi ọkùnrin á jẹ́ pé wọ̀ nínú ṣẹ̀ríà wà àkádà lesbianism kóbìnrin kó fẹ́ra wọn nínú àyà méjèèjì àtúrì fàyọ pé wọ́n ni ọkùnrin ló gbọ́dọ̀ fẹ́ obìnrin kó gbé níyàwó kóbìnrin náà fẹ́ ọkùnrin lọ́kọ pẹ̀lú ìlànà tọ́lọ́wọ́n bá là kalẹ̀ kẹ́nìkan wá máa ní kọ́lọ́run fún un lọ́mọ láì níyàwó ìkọjá àlàní níbi àdúrà. a ó sọ alì mọ́ lam tajiri sunnatullahi bihi tàbí kéèyàn máa béèrè nǹkan tá a mọ̀ pé kò sí nínú bọ́lọ̀ ń ṣe gbé ìṣẹ̀dá kalẹ̀ wọ́n ní sheikh eh, jabir jazairi ní kasualili mari anyakuna nabiyan tí mo sọ lẹ́ẹ̀kan bí kẹ́nìkan máa sọ pé ọlọ́run ṣe mí lánàbí nígbà tọ́lọ́run ti sọ fún wa nù kùránì pé òjíṣẹ́ ńlá muhammadu lòpin ànábì tánàbí رجالكم ولكن رسول الله وخاتم النبيين ànábì ló pín ànábì pẹ̀lẹ́ pé àwọn kan ní kọ́tàmù nàbí àwọn kan ní ànábì ní òrùka ẹ̀fẹ́ kìí dùn kìí dùn lẹ́nu wọn tí wọ́n bá fẹ́ tú àwọn ní dìbéètì kan pẹ̀lú wọn ó wá fẹ́ sọ pé kan ló ó wá máyà wá ó ní ẹ kí n tú báwọn mùsùlùmí ṣe ń tú kí ló tú náà ń bẹ̀ pé Anabi kìí ṣe bàbá ẹnikẹ́ni ṣùgbọ́n ó jẹ́ òrùka àwọn ànábì ó sóṣètú ànábì jẹ́ òka ṣé wọ́n ń wọ́ sọ́wọ́ ni wọ́n á lọ lo English pé seal pé ẹni tí ó bá já ànábì yóò gba òǹtẹ̀ ànábì ibi ẹni wọ́n ti gbé umatu nàbí jáde ọ̀rọ̀ wọn yẹn ọ̀rọ̀ tí ò wọlé yìí ànábì ní sallallahu alaihi wasallam hadith tó wà ní Bukhari pé li asu khamsatu asma mo ní àwọn orúkọ márùn kan ana muhammad èmi ni muhammad ana ahmed èmi ni ahmed ana muhyi ladi yamhu Allahu bihil kufra èmi ni muhyi ẹni tó pa nǹkan rẹ tá a lè tún sí pẹbọ rẹ ẹni tọ́lọ́wọ́n bá fi wá pa ẹbọ rẹ wàhánà lè haṣir alladhi yuhsharu nasu ala qadami èmi ni haṣir ẹni tó ṣe pé ńgbà tẹ́mi bá dìde ni gbogbo àwọn ìyókù ó tó dìde ànábì ni sàárè ó kọ́kọ́ ṣí fún níjọ́gbẹ̀ndẹ̀ ànábì ni ó kọ́kọ́ jáde ó ní wà èmi ni áàkìb ẹmọ pàǹkà ní wàlẹ̀ áàkìbátú lílì mọ̀tàkì wàlẹ̀ áàkìbátú lè takwa ìgbẹ̀yìn dáadáa fáwọn ẹni so èmi ni áàkìb èmi ni gbẹ̀yìn ànábì tún ṣe tẹ̀fsírì ọ̀rọ̀ ànábì ní alẹ́dì laysa ba'dahu nabiyyun èyí tó ṣe pé ànábì mi ò ní wá lẹ́yìn mọ́ ìmọ̀ bóyá ọgbọ́rọ̀ yẹn torí náà ọlọ́run ti sọ fún wa pé kò sí bókè ẹgbẹ́ ànábì sọ fún wa náà àdìsí Bukhari náà ó tún wà ní Muslim o wípé ilé ayé ò ní parẹ́ àyàfi kí àwọn kan ó dìde kullun yaz'umu annahu nabiyyun ọ̀kọ̀ọ̀kan nu wọ́n sì máa rò pa ànábì lòun ànábì ni wọ́n tó ọgbọ̀n káyé tó parẹ́ tí wọ́n dìde pé ànábì làwọn wọ́n máa pèpè ànábì mara wọn lójú ànábì náà ni wọ́n sì ti bẹ̀rẹ̀ musailama kadab ìtumọ̀ kadabu ni ẹni tí òun fúnra irọ́ ẹni tó jẹ́ pé irọ́ rẹ̀ bu haya ó wá ní sígọ̀ mubalaga kadab fa'al sí gọ́ọ̀mù bá lágbà pé in ti ń pè ní intensive form ló fi wá pé òpùrọ́ tó bù áyà òun náà pé rẹ̀ lánàbí láyà ànàbí sallallahu alaihi wasallam ó sì gbìyànjú ó jà raburabu kódà ó kọ lẹ́tà sánàbí pé ìrẹ́ ànàbí jẹ́ káwọn pín ilẹ̀ lárúbáwá sí méjì kí wọ́n máa já ànàbí lápá tọ̀hún kó máa já ànàbí lápá bí ànàbí sì kọ lẹ́tà padà sí èsì òun ló kọ fún rẹ̀ o ń pè wọ́n kọ́ ìtànàbí sọ fún ni pé òun ní min musailama rasulillah ila muhammadi rasulillah ànábì wa ni min muhammadi rasulillah ila musailama kadab látọ̀dọ̀ muhammadu jíṣẹ́ ọlọ́run sí musailama ọba àwọn òkúrọ́ ìnàlẹ̀ àrùdọ̀lélà ẹ̀gbọ́rọ̀ oníkan pínlẹ̀ ọlọ́run ànábì ní rárá o ilẹ̀ tọ́lọ́run ọba ni nínú wọn ni oní aswad alẹ́hànsí òun náà pèrè lánàá bíi àwọn sàábé ó pa púpọ̀ nínú àwọn sàábé ò kúlẹ̀ pé wọ́n padà pa toró ń tún láwọn agbára tó gbà lọ́dún èṣù ó ń pidán ó pidán gan tí wọ́n bá ka alìbìdáyà tó wà ní háyà àti Ibn Kathir yóò rí tán rẹ̀ ń bẹ dáadáa torígbà tí wọ́n pa tí wọ́n gé orí ẹ̀ ó tó ń ṣe bí ẹni pé orí ń sọ ẹnu ẹ̀ tó ń ṣe bí ẹni pé ó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ lágbára ṣùgbọ́n àṣàbí ní irọ́ ló ń pa wọ́n tó bá gun ẹṣin ẹsẹ̀ rẹ̀ ò ní kanlẹ̀ ń gùn lórí afẹ́fẹ́ alẹ́ èsà ànábì ọlọ́run ànábì ò ní purọ́ yàtọ̀ borí ẹ̀ àtàwọn míì bẹ́ẹ̀ tí wọ́n pèrè àwọn lánàbì ọlọ́run kí làwọn bẹ́ẹ̀ ló ń bẹ́ẹ̀ ìdí nìyẹn tó jẹ́ pé tẹ́nìkan wá ń bẹ lọ́hùn pé ọlọ́run ṣeun lánàá bí ìkọjá àlà ni níbi kíni níbi àdúrà tàbí kéèyàn máa sọ pé ọlọ́run o nígbà tí èèyàn ti dárúgbó sọmídọ́mé ké padà èyí tí ò bá ètò ìlànà bọ́lọ̀ ń ṣe gbé ayé kalẹ̀ nínú sọ́rọ́tù rúùmù fa akimu wajhaka lidini hanifa fitrotallah alladhi la. لخلق الله ولكن ولكن أكثر الناس لا يعلمون ọlọ́run ní bóun ṣe gbé kalẹ̀ kò ní sí ìyípadà ní bóun ṣe gbáyé kalẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ò mọ̀ kéèyàn á máa bẹ lọ́run pé kóun ó dán méke padà ìkọjá àlà ni nínú àdúrà kéèyàn má sọ pé kò sí ní tọ́lọ́run ò lè ṣe ìkọjá àlà ni nínú àdúrà ó dàbí ìwọ káfíńtà wà ní ọlọ́run alágbára ni mo fẹ́ jẹ vice chancellor Adékúnlé Àjàsìn yunifásitì torí wọ́n ní wọ́n ń du fíìsì yẹn lọ́wọ́ èmi ni kò jẹ́ kí wọ́n announce èmi ni kò jẹ́ kí wọ́n announce as the new vice chancellor of Adékúnlé Àjàsìn University. o sì ká sansisi o ká primary six káfíńtà ni o ọmọ káfíńtà àṣepọ̀ bọ̀ onú àbẹ̀lọ̀ pé ó kọ̀ rẹ ni kí wọ́n announce as vice chancellor àkùngbá ìkọjá àlà nìyẹn nínú àdúrà hafiz imadudin ibn kathir ó mọ́rọ̀ wá dáadáa lórí ẹ̀ nínú hadith ó ní nínú hadith abu daud ó ní ẹnìkan ó ní anabiwa muhammad sallallahu alaihi wasallam yakul ó sọ wípé iná usayakunu kọ́ọ̀mùn yàtàdúnà fi dùá ó ń bọ̀ nílé ayé àwọn ìjọ kan tí wọ́n máa kọjá àlà níbi àdúrà wàkọ́rọ̀ àádìí ilé ayà ànábì wá ka ayà yẹn ànábì ni ó ti tó fún ọ kó sọ pé Allahumma inni as'aluka aljannata ọlọ́run mò ń tọrọ àlìjánà rẹ wà máa kọ́ rọba ilé àti tí ń súnyàn má àlìjánà min qawlin aw amali nínú ọ̀rọ̀ ni àbí nínú ìṣe wa a'udhu bika minan nar mo sádìọ́ o níbi ìyà náà wà máa qarraba ilayha àti tí ń gbèyàn súnmọ́ náà min qawlin aw amali nínú ọ̀rọ̀ àbí ṣe sọ eléyìí nígbà tí ẹnìkan ń ṣàdúrà kí làdúrà tẹ́nìyẹn ṣe ó ní Allahumma inni as'aluka al-jannata ọlọ́run mo béèrè lọ́wọ́ rẹ àlùjànnà wà nàímà àti dẹ́ra rẹ̀ wà staborọ́kọ̀ àti kéréwù góòlù aṣọ góòlù aṣọ tí wọ́n fi òwú góòlù ṣe ọ̀nà sí lọ́rùn nínú àlùjànnà wà náhàwá min áádá àti tó jọ bẹ́ẹ̀ wà áùdúbíkà mínà náà rì mo sáàdì ọ́ níbi ìyá náà wà sàlásílà wàsàlásílì à àti ẹ̀wọ̀n rẹ̀ wàgùláàlì à àti àwọn mọ́wọ́ márùn rẹ̀ tí wọ́n pè mọ́wọ́ márùn ní gálágálà ó ní áńkọ́ọ̀fù tí wọ́n fi síyàn lọ́wọ́ wọ́n tó wá bímọ lọ́rùn ànábì ní ó béèrè oore tó pọ̀ ó sì wáṣọ níbi aburú tó pọ̀ ṣùgbọ́n astagfirullah sábẹ́yìn ó ń sọ fún sáàdì ní sọ̀rọ̀ yìí ó wá ń sọ fún ẹni tó ń béèrè tó ṣàdúrà yẹn pé òun gbọ́ tànàbí sọ ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan yẹn láti fi dá lẹ́kun níbi kíni níbi ìmọ̀ kọjá àlà níbi àdúrà tí ẹ bá ní ọlọ́run fi mísàlì jẹ́nà jannatu firidaus gbogbo ohun tí ń bẹ ń bẹ ọlọ́run mọ̀ ah ọlọ́run jẹ́ wà lìjẹ́nà firidaus àwọn obìnrin ẹlẹ́yin jẹ́ ẹgẹ́ jẹ́ kí n rí wọn bẹ̀ kí ló fẹ́ kà mélòó ló kà sọ́wọ́ yẹn ló ní ìdí ni wọ́n ní bẹ́ẹ̀ náà ni ẹnìkan òun náà nu imam ahmed hadith ẹ̀ náà arákùnrin kan wọ́n ní abdullahi ibn mubafal sami abdullahi uyakul ó gbọ́tọ̀ ọmọ rẹ̀ ń sàdúà kí làdúà ti ń ṣe allahumma inni as'aluka al abiyad <laughs> as'aluka al-qasra li abiyad an yamini ọlọ́run mo ń béèrè lọ́wọ́ rẹ̀ ààfin funfun ní ọwọ́ ọ̀tún àlìjánà tí ń bá wọ̀ ọ́ kọ́lá ya bunayya ó ní ìrẹ́ ọmọ mi sálìlá àlìjánà béèrè àlìjánà lọ́wọ́ ọlọ́run wàhúdì bí ìmínà náà sì tọrọ iṣẹ́ ọlọ́run kò níbi ìyá aná ó tó ọ fa inni sami'tu rasulallahi sallallahu alaihi wasallam yakulu yakunu qawmun ya'taduna fi du'a'i wa tahur anábì ní àwọn ìjọ kan ń bọ̀ tí wọ́n mọ̀ kọjá àlà níbi níbi àdúrà àti mọ́ra tó bá só yóò tàǹbà ṣe àpẹ́ kò sí ní kéèyàn tàǹbà téèyàn bá só tó bá yàgbẹ́ tó tán tó tàǹbà tán yóò ní ó dàbí ẹni pé ìgbẹ́ kan tún ṣẹ́kù mbẹ̀ yóò tún lọ tàǹbà tó bá tọ̀ ó ti tọ̀ ó ti farabalẹ̀ ó ti ó tún dàbí ẹni pé tọ̀ ṣe sẹ́rẹ̀ yóò tún lọ tàǹbà tó bá ń fẹ́ ṣàlù alá tó bá bumi sẹ́nu yóò fọwọ́ gbó túkùtúkùtúkù yóò tún tú túkù ìbáàná bíi ti ní láwọ́lá ana àṣọ́kà àlà òmẹ́tìlà àmọ́tò bìsíwák ìndà kó lè wòdọ̀ tí ẹ báyìí pé yóò kó nira bá jọ mi bá ní ẹ kọ́kọ́ mọ ọrùn pákòkẹ́ tó sálọ àlá ń bọ̀ mọ̀ pé dọ̀tí ń bẹ lẹ́yìn ẹ kí ló dé tó kọrun pákòkò tó wá sálọ àlá ìkọjá àlà ni torí bí ànábì èé tọwọ́ bọnú kìí fọwọ́ yọ ẹnu tó bá sálọ àlá ó kàn máa ń bu omi sí yóò sì mí lẹ́nu chukuchuku lẹ́yìn náà yóò wá fi omi sí mú tánàbì bá fi mú sí yóò wá fọwọ́ sí tẹmú yóò fi dànù yóò wá tu tẹnu ẹ̀ náà omi ọwọ́ kan tànàbí bá bù nínú rẹ̀ ni ó bù sẹ́nu èyí tó ṣẹ́kù ni ó fà sí mú mo rò pé yóò ṣe ṣùkùṣùkù yóò fin mú síta yóò tún wá tu tẹnu síta ẹ̀yọ̀ kanu méjèèjì ló ń ṣe pọ̀ ní ìmọ̀ bóyá gbọ́ kí níye ànábì èyí fọwọ́ yọnu àwọn kan wọ́n ó lòkúta láti fi ṣe mara wọ́n tún wá mi wọ́n tún fi ṣe mara Sheikh Albani ní òun wò pé kọjá àlà ni sọ́lọ́n kó ṣàánú wa o so gbogbo nǹkan ọlọ́run ò fẹ́ kí a máa kọjá àlà níbẹ̀ bẹ́ẹ̀ náà ni irun kíkí torí ọ̀rọ̀ tí Ibn Kathir sọ pé àti nǹkan míì ẹlòmíì tí bá ń kírun alhamdulillahi rabbil alamin arrahmanir rahim

yóò máa ṣẹnu báyìí tẹ́ẹ̀rí rahman rahim mali yóò ní mímu yẹn òun pè ìkọjá àlà ni Ibn Qayyim ṣàlàyé ẹ̀ ó níran wèrè kan ni ó lẹ́yìn tí máa ti ń ṣe bẹ́ẹ̀ tó bá rí pé kíní yẹn ń ṣe ìran wèrè kan ni èèyàn ya wèrè díẹ̀díẹ̀ ó ń torí náà kéèyàn tètè dá àṣẹ ìtọ́ ń padà torórí ẹ̀ lè dàrú lò àwọn ìtọ́ ń wòyàn lórí irun kékeré ló ń sọkùnrin yìí irú wọn láwọn tó ń pe dọ́ọ̀d Ibn Qayyum náà sọ ó ní tẹ́lómi bá pe dọ́ọ̀d nígbà yẹn ó ní tó fò jáde lẹ́nu ẹ̀ wàlá bọ́ọ̀lì ó ní gbogbo ẹ̀ ó láṣẹ jù ó ní irú ẹ̀ náà nàáyìn nínú sọ́tọ̀ mustaqim sọ́tọ̀ lẹ́dínà ní àmjẹ́ ẹlẹ́yìn irú ẹ̀ náà ní hàn ẹ̀kọ́ àwọn ẹ̀mọ́ ń dára wọn láàmú gan ìdínà sọ́tọ̀ lẹ́mùsítàkì lè gbàgbé pé jaof kí ni ẹ̀ pọ̀ o ẹ rí pé tí mò ń sọ ẹ̀ mọ̀ ṣàkíyèsí ẹ̀ ìkọjá àlà ni àwọn nǹkan kéékèèké wọ̀nyí tá a fẹ́ kà sí pàlẹ́ ààrẹ ẹ̀sìn wa ni tó pé Ibn Qayyim ṣàlàyé ẹ̀ dáadáa níjọ́ tèmi náà rẹ́ni tó ń ṣẹlẹ̀ sí ó surprise mi wá sọ fún tí Ibn Qayyim sọ. irú ẹ̀ ní máa ń ṣẹlẹ̀ tí èyàn bá ń kírun zuri èyàn bá stop ọlọ́ọ̀gbẹ̀ yóò tuntun kígbé àníyàn tó ń dáhùn òun ò rò pé òun dárúkọ zuri sí kò tí yẹn ní ti ń kírun lọ ó ti mọ̀ pé zuri ló yẹ change inú wọn fi ní nàwáyé tú ò sí nínú àníyàn kí èyàn máa sọ pé aláwọ̀mọ̀ ní nàwáyé tú mọ́ in tó gbà ọkàn rẹ náà ni àníyàn rẹ amẹ́lù bí iṣẹ́ ọkàn làníyàn tó bá ti ń fa hán sọ ó ti dọ̀rọ̀ alkostofil kọlìbì ń tá a ṣe kí ni tá a kójọ sínú ọkàn ọlọ́run kó ṣàánú wa látara bẹ́ẹ̀ ọlọ́run ní ẹ má kọjá àlà ọlọ́run wa ní wàlá tufsidu fil ardi ba'da islahiha tẹ̀síwájú. ọlọ́run ní ẹ má ṣe lórílẹ̀ ẹ má balẹ̀ jẹ́ mọ́ báàdà islahiha lẹ́yìn àtúnṣe ẹ̀ lẹ́yìn tí a ti ṣe kíni lẹ́yìn tí a ti ṣàtúnṣe ilẹ̀ ẹ tún mọ́ ṣèbàjẹ́ mọ́ sórílẹ̀ ẹ má balẹ̀ jẹ́ tẹ̀síwájú àbá. ọlọ́run tún mú mi ó tún padà sọ̀rọ̀ àdúrà wàdàrú ẹ máa pe ọlọ́run ọba khawfan ní ti páyà lẹ́ni tó ń bẹ̀rù sọ́lọ́run gbàdúrà mi yìí wà tọ́mà án àtẹni tó tún nírètí pé aláàánú lọ́lọ́run yóò gbà pé inú fàwákì ńgbà tí ń sọ̀rọ̀ pé tó ní tọ̀ríkì tọ̀wílú wàzáàdì kọ̀lílù wàhámúlì fàkílù kí ló pé ó wàyáṣítàdù kárìbí wàlákínà rọ́bí àdímọ́ ìwàlì kọ́ọ̀fù ló mú wá yẹn ó lọ́nà òun jìn èsè tó ń sì pa sílẹ̀ ó kéré ìyẹn nìkan kọ́ ó ní òun wá bẹjú ẹ̀ṣẹ̀ òun òun rí pé bóun bá bẹ lọ́wọ́ ọlọ́run ò lè gbà pẹ̀lú adúrú ẹ̀ṣẹ̀ yìí wàá lóun pọ̀ àmọ́ ṣá aláàánú lọ́lọ́run ṣàrí pé méjèèjì ló kó pọ̀ làwọn àbá fi sọ pé ìbádà mùsùlùmí báyìnà lè khawfi wà rọ̀já láàrin ìbẹ̀rù pé ṣọ́lọ́run ó gbà àti ìrètí pé tó aláàánú lọ́lọ́run yóò gbà á gbọ́dọ̀ ṣe gbéraga láyà tó sọ lẹ́ẹ̀kan yìí pé ẹ má ṣe gbéraga pé <laughs> ẹ má mà fara wé àwà ó dà jẹ́ kí n mọ́ díẹ̀ gbọ́ kò síjọ́ kan tí ní jí láago kan òru ń yé sí sùn onígbà tí wọ́n bá pàṣàlájú kò sí sí tèmi máa ń ṣe ju pé mo ṣe lá ìlà ìlà láọlọ tó ló náà wá rí ohun tó ń gba àwẹ̀ tó ń jọ̀sán ọdún kẹtàlélógún tó ń sì ti ń ṣe ní tí ọjà òun ti fi nǹkan pamọ́ fọlọ́hun o ṣe àmọ́ pé n ti ń ṣe yẹn rọ̀já lóní kò sí kọ́ọ̀fù ó nírètí pé ọlọ́run ti gbà á kò wá sí payapọ̀ lọ́n lè mọ́ gbà lọ́wọ́ rẹ̀ ló fi wá lọ ń ṣe lọ́hùn gbogbo àwọn tí ò bá máa ń sin lọ́hùn pẹ̀lú ìpayà àwọn ni wọ́n máa ń kọjá àlà ọlọ́run lẹ́ni tó fẹ̀mí tẹ ìjọsìn tí wọ́n ti ṣe fọ́lọ́hùn ìmọ̀ bóyá gbọ́ kínní yìí ẹni tẹ́ bá rí tó ń sin lọ́hùn tó wá lọ ń ṣe lọ́hùn kò sin lọ́hùn pẹ̀lú bẹ̀rù kò sin lọ́hùn pẹ̀lú ìpayà torí tí máa ń sin lọ́n pẹ̀lú ìpayà yóò mọ̀ pé ṣé ètò ń ṣe igan sọ́lọ̀ ń ti gbà á ẹwà náà bí wa Muhammad sallallahu alaihi wasallam suratul fatihi inna fatahna laka fatihan mubina. naam. ليغفر لك الله ما تقدم من وما تأخر ويتم عَلَيْكَ عليك ويهديك صراطا مستقيما ẹ̀wọ̀n tọ́lọ̀ ń fánàbí ọlọ́run ló ń fún ní ṣẹ́gun èyí tí ọ̀pá mọ́ òun ti fún ọ ní jẹ̀jà lérí àwọn ọ̀tá rẹ̀ lè yá kírọ̀ lọ́hùn lákàlọ́hùn mẹ́ta kọ́ dàmà lè yá kírọ̀ lákàlọ́hùn mẹ́ta kọ́ dàmà mìíràn bíi kọ́lọ̀ lè ṣàforíjìn gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ti sì síwájú fún ọ wàlíyù tí mọ̀ ní ẹ̀mẹ́ta wà mẹ́ta ń kọ̀rọ̀ àti tẹ̀yìn àti tiwájú tiwá àti tẹ̀yìn kó ń ṣàforíjìn òun ṣàforíjìn gbogbo ẹ̀ pátápátá fún wa náà bí wàlíyù tí mọ̀ ní ẹ̀mẹ́ta wò àlẹ́ kó ń sì lè parí ìdẹ̀ra rẹ̀ léhùn lórí Aisha wa sọ fún wa pé ànábì tó bá dìde lóru ìwà máa ń yan nàfílà títí tí gbogbo ẹsẹ̀ rẹ̀ ó fi wú tí ó tún dáràn jẹ Aisha lóun wá sọ fún ànábì yìí pé ah ṣebí kọ́dí kọ́fàrọ̀ Allahu laka ma taqaddama wa ma ta'akhkhara min dambik ọlọ́run ti forí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ jìn àti ti wá àtẹ̀yìn ànábì ní afala akunu abedan shakura ìsìtánà bí fún Aisha nù ó ní ó dáa tó bá rí bẹ́ẹ̀ ṣé mi ò wá ní jẹ́ ẹrú tí ó máa dúpẹ́ fọ́lọ́run ni tó gbogbo náfìlà tí mò ń yàn tẹ́sẹ̀ mi wú lórí ẹ̀yìn mo fi ń dúpẹ́ oore pé ọlọ́run lòun ti forí gbogbo ẹ̀ṣẹ̀ ń jìn ká ló ṣeé ṣe ni kánàbí wa sọ fún wọn pé ọlọ́run ti fi gbogbo orí ẹ̀ṣẹ̀ rẹ tẹ̀yẹ̀ jẹun àtẹ́tó ṣẹ̀ síwájú sọ̀rọ̀ ó sókè ń gbé ẹmu máyà ní tó mọ̀ mú pé ẹ̀yin lẹ́mọ tó bá yín o àwọn onírun kí mọ́ o gbogbo ẹ̀ṣẹ̀ tá ń ṣe yìí kò sínú àkọọ́lẹ̀ mọ́ mo sọ níjó ní pé ṣé ẹ rí gbogbo àwọn sàábé tí ọlọ́run lòun ti forí jì wọ́n dọ́mọ àlìjẹ́nà yẹn àìmọ́ padà ṣẹlẹ̀ wọn ló ń fi òdodo ọ̀rọ̀ ànábì rinlẹ̀ pé ànábì ò purọ́ torí pé ká ní wọ́n padà ń lọ ń ṣẹlọ́ ni àwọn akọ́ mọ̀ fi làákàyè wípé ànábìsì lọ́mọ àlìjẹ́nà làwọn eléyìí ni wọ́n tún ń ṣe zì náà wọ́n pé wọn ò ṣẹ̀ṣẹ̀ yẹn mọ́ ní fi ọ̀rọ̀ ànábìrin rẹ̀ pé tòótọ́ ọmọ àlìjẹ́nà ni wọ́n so ìwọ náà tó lóhun ti sin lọ́hun dáadáa afẹ́lẹ́ takunu abẹ̀dẹ́ ń ṣàkúrọ̀ so wà ní jẹ́rú tí ó mọ̀ dúpẹ́ fọlọ́n kó tiẹ̀ yọ̀ǹda fún ọ kó orí ìjọsìn ṣe ẹlòmíì fẹ́ ṣe kò rí ṣe orí ìjókòó báyìí ó mọ̀ sùn ni yóò wá máa sunkún pé kóun náà ti ẹ̀yàn tààjú àmọ́ wa ó yàn yàn yàn ó yẹ kó tún wá máa dúpẹ́ pé ọlọ́run mo máa dúpẹ́ tó fún mi ní tí mo rí ṣe anábì gan sallallahu alaihi wasallam ìdájá anasrullahi wal fatih wa ra'aita an-nasa yadkhuluna fi dinillahi afwaja fasabbih bihamdi rabbika wastaghfir nítorí sọ bá nàbí nù ìdàjá anasurulọ bárànṣẹ́ ọlọ́run ọba dé tó bá dé tán wàlẹ̀ fatih àti jẹjà àti ṣẹ́gun lérí àwọn ọ̀tá rọ̀ẹ́ta nẹ́ẹ̀sà ó rí àwọn ènìyàn yàdùkùlúnà fìdínìlá wọ́n ó máa wọ ẹ̀sìn ọlọ́run ọba afuwájá níjọ níjọ wọn ò ní wọ́n ní fùrọ́ọ̀dà àwọn ò ní wọlé ọkọ̀ọ̀kan afuwájá níjọ níjọ níjọ níjọ ni. Jọ, níjọ, níjọ, níjọ, níjọ, níjọ, níjọ, níjọ, ọlọ́run á ní tó bá ti rí tíyẹn ṣẹlẹ̀ fasabbih bihamdi rabbik máa ṣàfọ̀mọ́ pẹ̀lú ẹ̀yìn olúwa rẹ̀ máa ṣàfọ̀mọ́ fọ́lọ́n kò sì máa yìn wastaghfiri kó tún wá máa tọrọ àforíjìn ànábì lọ́lọ́run bá wí ń bẹ̀rù innahu kana tawwaba ó tún rí ìmọ̀bálágọ̀ ọlọ́run tó rí ni ọba tí máa gba ìrònú lọ́pọ̀lọpọ̀ ni ni wọ́n fi máa tu sí oft forgiven nínú Quran wọn ní sọ pé the forgiver torí pé forgiver tó wá mẹ́ẹ̀ ó wá ní intensive form ẹni tí àforíjìn rẹ̀ bù háyà ó wà tó sí oft for forgiven gbogbo ìgbà ni ó máa foríjìn yàn bí èèyàn bá ti ń tọrọ àforíjìn ti ń túbá ṣùgbọ́n àwọn ẹ̀ṣẹ̀ kan tí èèyàn bá ní astagfirullah Ọlọ́run ní foríjìn ó gbọ́dọ̀ ṣe tauba ẹbọ tó bá ti jẹ́ lẹ́bọn ní astafrola eégún tó ń gbé lánàá ọlọ́run foríjìn kò ní foríjìn ọ̀ ó tù bá pò ní ṣe mọ́ torí pé gbogbo ẹ̀sìn léégún tó gbé lánàá ti bàjẹ́ ò ní rùn mọ́ gbogbo ìran tó kí ti wó láyín àṣọ́rọ́kítà lọ́lọ́run sọ fánà bí tó bá ṣe bọ pínrín láyà àbátọ́nà àmẹ́lò gbogbo iṣẹ́ rẹ̀ ó di tó bàjẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tó tù bá ní ó ṣẹ̀wà á mu ní tuntun bó jẹ́ yẹn bá ti lọ ájì rí tó bẹ́ gbé eégún ajínwó kò jẹ́ mùsùlùmí mọ́ la bàbá wa ń jọ ọ̀bẹ́ nìkan bá lọ ṣẹbọ tó bá dé wọ́n ní kí wọ́n tún wẹ̀ sí Islam ọlọ́wọ́ ń sọ bá nàbí máa tọrọ àforíjì bó lẹ́ pọ́rọ̀ tún pọ̀ ń di èèyàn pé a ah, sẹ́lẹ́sẹ́ lànàbì ni tọ́lọ́ ní máa tọrọ àforíjì àwọn afá tún sàlàyé rẹpẹtẹ wọ́n ní láti gbà náà gbólóhùn mọ àforíjì èjá lẹ́nu ànábì tánàbí bá jáde nílé ìgbọ̀nsẹ̀ tó bá lọ ṣú tó bá jáde ń bẹ̀ kí lànàbí máa wí gùfrọ́nàk foríjì mi ọlọ́run wọ́n ní kí ló dé tánàbí sóṣẹ̀ nílé ìgbẹ́ ni àwọn afẹ́ àwọn aṣàlàyé pé téèyàn bá ń ṣú lọ́wọ́ èèyàn ò gbọ́dọ̀ sọ̀rọ̀ tí mi bá ń jáde ń di èèyàn lásìkò tí gbẹ̀ ń jáde èèyàn ò gbọ́dọ̀ sọ̀rọ̀ ànábì ka àìmọ́sàfọ̀mọ́ ọlọ́run subhanallah alhamdulillah yẹn tóun ò ṣe lásìkò tóun yàgbẹ́ yẹn ó kà sẹ́ṣẹ̀ òun ló fi jẹ́ pé ńgbà tó jáde kò ṣe alhamdulillah forí jìn mí àìmọ̀rántí rẹ láhàn yẹn torí pé ànábì ní má ṣe jẹ́ kí ahọ́n rẹ já má ṣe jẹ́ kó di gbígbẹ níbi àìmọ̀rántí ọlọ́run jẹ́ kó máa tutù ní gbogbo ìgbà pẹ̀lú ìrántí ọlọ́run àwọn àbá sọ yìí nínú ìdí ẹlẹ́ẹ̀kejì wọ́n láwọn nǹkan kan ń bẹ ó bá mú ṣùgbọ́n ànábì ò ṣe nítorí pé tó bá ṣe ní tí ó bàjẹ́ ó pọ̀ àpẹẹrẹ táwọn afáàmú wá ní káábà ojú ìpìlẹ̀ káábà tí a ń pè ní foundation ti tànábì Ibrahim gangan ẹ̀rí pé tá bá dé káábà ń sìn ibìkan wà tí a ń pè ní hijiru Ismail tí wọ́n rọra yí báyìí wọ́n mọ èyàn èlé wọbẹ̀ tí ẹ̀ bá wọbẹ̀ yẹn ó ṣàdúrà yóò tún jáde ara káábà níbẹ̀ yẹn inú káábà gangan níbẹ̀ náà in tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni wípé nígbàtí àwọn lárúbáwá wọ́n ti bí ànábì ń gbà náà ṣùgbọ́n kéde ànábì tí wọ́n fẹ́ tún bẹ̀ yẹn kọ́ wọ́n gbà pélé ọlọ́run ni wọ́n sì mọ̀ bẹ́ẹ̀ wọ́n wá wípé owó haramu kankan ò gbọ́dọ̀ sí nínú owó táwọn ó fi kọ́lé owó àlálì tí wọ́n wá rí kójọ mọ́kànjọ́ náà àwọn kùrẹ́ṣí kò wá lè mọ ilé yẹn já ni wọ́n kúkú fi gé ààyè yẹn sílẹ̀ ara náà kàábà níbẹ̀ ni wọ́n fi mọ nǹkan dì torí tẹ́yìn bá ṣe tàwáf tó bá gbabẹ̀ kọjá tó yí ẹ̀yìn yẹn ò ara náà lè yẹn ni ṣùgbọ́n nígbà tí wọ́n mọ́ anábì ní ojú foundation yẹn ó yẹ̀ nígbà tí wọ́n tó kéé ṣojú foundation gangan ló wà anábì wá ń sọ fún Aisha pé tí èyí bá ṣe páwọn èèyàn rẹ̀ ìṣẹ̀ṣẹ̀ gba Islam òun ò bá sì wo Baitul Atiq ilé yìí òun ò bá wá tún kọ́ kó wà lórí foundation anabi Ibrahim gangan ṣùgbọ́n àwọn èèyàn ṣẹ̀gbà Islam ni Aisha ló sọ fún tóun wá ń sọ fún wa àwọn abá ní ànábì kàṣẹ́ṣẹ́ pé ah ojú ẹ̀sìn ni a ṣe ṣùgbọ́n tó bá lọ wo àwọn lárúbáwọ̀ ṣe kí ni wọ́n fọ́n mú wọ́n ní eléyìí e ṣe ànábì ọlọ́run ilé ọlọ́run ló wó yìí òun la fi kẹ́kọ̀ọ́ dá wà ń bẹ̀ náà bí èèyàn bá délùú kan tí èèyàn bá já àfa mímbàrí ga lóòótọ́ wọ́n ń kírun ń bẹ̀ súnà ni pé mímbàrí àyìnbí tí mọ́mù ń dúró sí kírun kò gbọ́dọ̀ ga ju tàwọn ọmọlẹ́yìn mọ́ṣáláṣí tẹ̀yìn ó sì dé tí ò ní ga ju ti ibi táwọn èèyàn ń tò sí ó kéré tẹ bá ní kí ó mọ́ tẹ bá ní kó mọ̀ bá mu pé rárá ńgbà tá à ń ó ṣe rí ọlọ́yà ákẹ́tì òun fọ àwọn èèyàn sọ wípé o fẹ́ rí oògùn mọ́bẹ̀ ni sí ò tí ìyé wọn débẹ̀ àfi kéèyàn ó yá ní sùúrù ó lè tọ́dún méje tó mọ̀ sí wáàsí díẹ̀díẹ̀ ń jọ́kan lọ̀rọ̀ ó wà débẹ̀ díẹ̀díẹ̀ àwọn èèyàn ní wà ní ah, afáà ṣe bẹ́ẹ̀ ní kíní yóò bá mu kò bá mu ẹ̀ ṣe jáfọ́ tó ọlọ́run ràn wá lọ́wọ́ lérí ẹ̀ wọ́n ti gbà nìyẹn wọn wá fọ́ ṣùgbọ́n òkan lọ́ọ̀yà ákẹ́tì ń jọ náà ẹni tó donate owó táìsì yóò gbé ọ ṣépè àwọn èèyàn wọ́n ní ó ba owó jẹ́ mọ́ṣáláṣí kan tá a ti ń kírun gbà tí wọ́n fẹ́ ṣe wọ́n ti wá mọ́ dókítà tí wọ́n ń kírun ń bẹ̀ ni kí ní yorùbá mọ ìmọ̀mù lóun gbà ṣùgbọ́n wọ́n ti wá mọ́ dókítà ló dà máa san owó ẹ̀ òun ni wọ́n fi wá wò ṣé àpẹ́ kọ́ mọ́ lówó òun ṣe pé ẹnu ò gbà ẹwà àwọn èèyàn ẹjọ́ wọ́n ti ṣe lé ọlọ́run ó gbà ràn wa ọlọ́run náà rọ́kàn wá pa mọ̀ọ́mọ̀ ẹ mọ́ tún múnú owó mọ́ṣáláṣí wà fowó yẹn lẹ́ ẹni wọ́n fi ṣe so áàtùn rẹ́kọ̀ yẹn kọ́ ń bẹ̀ pé nù dáwà gẹ́gẹ́ ọ̀rọ̀ tí ṣéèkì fẹ́mi sọ pé tó bá dénú ìlú kan tó rí àdìsí kan ó ti mà àdìsí yẹn wá pé àwọn àfa ò lò kí ló dé ìwọ́ wá rí onímọ̀ lò kọ́kọ́ lọ béèrè láǹfà kí ló dé tẹ́ẹ̀rí eléyìí wọn láàrí kí ló dé tẹ́ẹ̀ lò ó tó bá fẹ́ lò ó lọ béèrè lọ àwọn olímímọ̀ wọn ó kọ́ ó ní ó ṣẹ̀ tún wá lọ́dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n pé ẹ̀dá kan ọgbọ́n wo la tún lè fi lò ó ìgbà náà ló wà á lò tí ó wọ́ọ̀kì torí pé tó bá lọ fẹ́ lò ó gra in tí ó bàjẹ́ ń gbà míì yóò pọ̀ ju tí wọ́n rò kó fẹ́ ṣe kí ni kò fẹ́ tún ṣe ẹgbọ́n tánàbì ṣe yẹn ṣùgbọ́n lómi yóò bá mi gbọ́n tí mo ń sọ iye sí pé ẹ̀hẹ́n ní tá à ń sọ nìyẹn èwo ni súnà gbogbo rárá kìí ṣe tá nìyẹn à ń ṣàlàyé pẹ̀lú pé kálímù náà sa àìlẹ̀ hasabi òkú léhìn ẹ báwọn èèyàn sọ̀rọ̀ bí àgbọ́yé wọn àbí làákàyè wọn ṣe máa ṣùgbọ́n yẹn ò túmọ̀ sí pé ká máa wá èyí tí ò wá bá múnú ọ̀rọ̀ àwa ò ní máa bá wọn sọ ní màbóyá gbọ́yé ṣàpẹ́ àwọn olóyè inú ilé wọn máa sin wọ́n sí àwa ò ní wá máa bá wọn sọ pé wẹ́ẹ́ àpọ́nlé náà ní fún àwọn ò ní máa sọ àwọ̀ wàá máa ṣe wá sí pé gbogbo ẹni bá jẹ́ mùsùlùmí tó sì jẹ́ mùmìnì ibi tó bá mu tó yẹ ká sí wọ́n sí ní ilẹ̀ ìsìnkú ó yẹ káwọn mùsùlùmí ni ṣe àpẹ́ bàbá olóyè ah, òun náà mọ̀ pé a sóhun èṣe mùmìnì ni yóò nà wọ́n jọ kàn pé àfàn àwátá awájú olóyè ń kọ́ ah wẹ́ ní tí mo mọ̀ ni pé àwọn babaláwo wọ́n ní babaláwo wọ́n ní babaláwo sunú àlùfáà sùn tán ìgbàgbọ́ òríbi sùn ó di inú gbó tí mo gbọ́ lẹ́nu àwọn ń fànù pé babaláwo sun inú ilé àlùfáà ó sùn ìgbàgbọ́ òríbi sùn babaláwo lẹ́yìn ni àwọn èsì babaláwo alhamdulillah mú mi nínú mi àwọn aláwo fúnra wọn sọ pé ẹ má sùn sínú ilé pé babaláwo ní sùn nínú ilé sọ ẹ má jẹ́ wọn sìn inú ilé <laughs> kí láwà ṣe báyìí àti kó lẹ́kẹ̀ẹ́sọ́rùn tẹ́ ṣe ni pé ẹ máa ṣàlàyé báyìí èèyàn pé ajóyè ṣùgbọ́n o mùmìnì ni wá àṣìṣẹ́ bọ torí náà bàbá ti kú ẹ̀sìn wa nílànà mùsùlùmí nílànà Islam ó parí ọlọ́run ṣàánú wa ọlọ́run bá lékè ọlá kò dákẹ́ ó ní ẹ má balẹ̀ jẹ́ báadà islam ìhà lẹ́yìn tí a ti tún ilẹ̀ ṣe ẹ má balẹ̀ jẹ́ tẹ̀síwájú àfáà wọ́n dẹ̀ rúrọ́ wàdúrú khawfan wa tama'an ẹ pe ọlọ́run ọba ní pẹ̀lú ìbẹ̀rù yẹn ni mò ń ṣàlàyé àti ìrètí ẹ má balẹ̀ jẹ́ lẹ́yìn tá a tún lè ṣe pẹ̀lú kíni pẹ̀lú ẹbọ àwọn àfáà ti ṣiṣẹ́ wọ́n ti fọ ọ̀pọ̀lọpọ̀ lúmọ́ gbogbo tí ń jòṣà ti lọ ẹ̀yin ọmọ wọn ẹ mọ̀ sọ pé ẹ lọ́làjú ẹ tún gbé culture dé ẹ lọ dá ministry of culture and tourism sílẹ̀ iléeṣẹ́ tí ń mójútó àṣà àti ìnàjú lábẹ́ rẹ̀ lẹ́wọ́n ń fẹ́ bọ́ sí gbogbo àwọn ẹbọ tó ti kú nílùú táwọn àfáà ti pa rẹ́ ẹ tún wá lọ ń jí ìdìde ẹlẹ́ǹṣe tourism ẹni mowó wọlé fúlù ẹ wá lọ ń fi kàábà wé ẹbọ wípé àwọn ará mọ́ká ṣèbó òsà tí wọn ni wọ́n tọ́jú ní gbogbo ayé lọ ń wò táwọn náà bá mójútó òsà ti wa àwọn èèyàn náà wà bá wa pé wò ọwọ́ yẹpẹrẹ tá a fi mú ni òjá yé wá ìsọkúsọ ọ̀rọ̀ nìyẹn kìí ṣòṣà ní kàábà àti ṣàlàyé ẹ̀ gbogbo tí ó ń pè lẹ́sìn àbáláyé pátá òun lẹ̀sìn tuntun Islam nìkan làbáláyé torí pé ádámọ̀ òòsàwó ní ń sìn àbítalẹ́ni àkọ́kọ́ tọ́lọ̀ ń dá ádámọ̀ òòsàwó ní ó wà ń sìn ṣèbó mọ̀ pọ́lọ́run ló dáhùn ó sì rí èṣù shaitan ó rí ibilis ànábì rí báyìí ádámọ̀ rí nígbà tí kò forí balẹ̀ ó sì gbọ́n tó ń sọ fọ́lọ́run ṣé yóò àmọ́ sí èṣù ó sì ti rí pọ́lọ́run ní kóhun kóhun àlìjànnà tóun bá fẹ́ padà sálìjànnà kóhun mọ́ sí wọn ó sì ti rí náà ṣé ádámọ̀ wà mọ́ sí èṣù bí táwọn ti mọ̀ pé àṣé káṣẹbọ kọ́lẹ̀sìn àbáláyé gbogbo ẹjẹ́ ìwọ̀n sọ kí á ah, ẹ̀sìn àbáláyé wà láì ẹ̀sìn àjòjì ni Ògún ọmọbóni ẹ́ kìí ṣe èrè wọ́n ní ìrè kìí ṣe lé Ògún ó yà kí wọn lágbẹ̀dẹ ó fẹ́ mẹ́mu ní ìrè ní ìlú ẹ̀ ẹ̀ntà àmọ̀lú ẹ̀yẹn bó lẹ̀sìn ìta Ògún ó ṣe wá jábàá láyé Ṣàngó ọmọbóni ọmọ ọ̀yọ́ ta ni bàbá ẹ̀ Ọ̀rànyàn ẹ̀gbọ́n rẹ̀ ń kọ́ àjùwọ̀n bó lẹ́sìn tí ẹ ó àṣejẹ́ sí àbáláyé Ṣàngó àti àrá ta ló kọ́ dáyé tọ́ndà èèyàn ti dáyé gan tójò ti ń rọ̀ òjò ti ń rọ̀ káwa gan tó dáyé mọ̀nàmọ́ná ti ń kọ àrá ti ń sán ọlọ́run sọ̀rọ̀ rẹ̀ nínú Kùránì bó láti wá sọ pé òun lọ lọ́hùn rẹ̀ ìtàn tí ó pẹ́ gbogbo ibi tí Ṣàngó ti sọ lábẹ́yàn bá dé old Ọ̀yọ́ national park lọ bẹ̀ kò sanwó kò tó wọlé àwọn aṣọ́gbóhùn òmù ọ̀káàkiri àwọn garden àwọn tí wọ́n ń pè ní guards wọ́n fi gbogbo ẹ̀ hàn aganjú ní kìíní ní ibi tí wọ́n ti ń lọ ta ní ó rí gbogbo ààfin wọn ń bẹ̀ pátá bóòlù ló ṣe wá Ṣàngó ṣe wá jẹ́sìn àbáláyé sà <laughs> kò yé mi o àbí confucianism confucius èèyàn ni ẹnìkan ló bí bóòlù ẹ̀sìn confucianism ó ṣe jábà láyé bóò ni buddhism Gutama buddha èèyàn ni wọ́n bí ní bóòlù ẹ̀sìn ẹ̀ ó ṣe jábà láyé iye ìṣẹ̀ǹṣe bàbá ńlá ẹ̀rọ àdádálẹ̀ ni ẹbọ ìsìláàmù ni ẹ̀sìn ìpìlẹ̀ àwọn kan wọ́n ní wọ́n lọ mọ́kànú àwọn olówó wọ́n ní ìgbà táwọn débẹ̀ ẹbọ náà wọ́n ṣe wọ́n lọ́ṣọ mọ́dì wọ́n ṣe kí ni mo ní àwọn ẹlẹ́bọ ló kọ́pì ọlọ́run ló sọ fún Ibrahim tó bá bẹ́ẹ̀ ṣe ájì ró aṣọ ẹyọ kan kó sì pa kájà kan kó dábòra àwọn ẹlẹ́bọ wá yọ tòkè kúò àfàwọn abọ́ rẹ̀ àwọn yòókù wọn ò lọ́mọdì ṣe mọ̀ pé wọ́n ti ń ṣe tàwáàfù ní Kaaba àwọn ẹlẹ́bọ tí wọ́n lọ gbé ẹbọ wá sínú Kaaba ìṣesí yẹn náà wọ́n mú òun náà ló débí sàwọn èèyàn wá rò pé ẹbọ wọn ṣe ń hùn àdàmọ̀dì hajj ò ní wọ́n lọ ń ṣe kàkà tí wọ́n fi wá sin lọ́hùn wọ́n lọ ń sin ẹbọ ìmọ̀ bóyá ọ̀rọ̀ yẹyẹ ẹ̀yin tẹ́ ń ṣe religious studies ní yunifásitì ó dọwọ́ yín ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí kẹ́ mọ́ bá di kèfèrí torí wọ́n padà sọ fún pé gbogbo ẹ̀sìn ẹyọ kan ni bàbá ńlá ẹ̀rọ ni kì í ṣe kan o lọ́rọ̀ kan ìta ń sàlàyé náà ni pé ẹ má balẹ̀ jẹ́ lẹ́yìn tí wọ́n ti túnlẹ̀ ṣe ẹ má dẹ́bọ́ọ́lẹ̀ ọlọ́run ó jẹ́ kí wọ́n bá wa ṣe òkè ìdílẹ̀ ní kàrẹ́ òkè alábòjútó gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa sọ pé ẹgbẹ́ bọ́ nítorí òkè yẹn pé tírélà yorùbá ní à ń rúbọ̀ lókè odò kí wọ́n ló ń sọ ń pé sọ mi mú mi ọparun nù ni àparun yẹn pé tẹ̀yìn bá rù yóò mọ̀ ṣe báyìí bí tírélà ṣe rí nù yẹn lókè tí tírélà bá ń sọ̀kalẹ̀ òkè ẹrù rẹ̀ ó máa tì tí bá ń gòkè yóò máa fà á tókè yìí bá ti di pé kò sí òkè ń bẹ̀ kò sí gegele kò ní tì kò ní fà á yóò rọra máa lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò sí pé ń já mọ́ ibi tójú ó ti ti ẹlẹ́bọnu sẹ́wọ̀n kó ṣẹlẹ̀ lọ́yọ́ state nígbà tí wọ́n dá tí wọ́n ṣe Lagos Ìbàdàn expressway tí pòfẹ́sọ̀ Wándé Abímbọ́lá ní kí wọ́n lọ rúbọ sí ìloro yẹn ní tógèètì nígbà tí accident ń ṣẹlẹ̀ lẹ́sprẹ́s pé tí wọ́n bá ti ṣẹbọ sí kò ní ṣẹlẹ̀ mọ́ ìjọba ní òkú tanra ẹ̀jẹ̀ ìjọba wá lọ dá àjọ ẹ̀ṣọ́ ojú ọ̀nà lẹ̀ road safety ni wọ́n á bẹ̀rẹ̀ sí train àwọn driver yìí pé tẹ́ bá fẹ́ ya ọkọ̀ tẹ́ bá ti ya ọkọ̀ ẹ kíìpù lé nǹkan ojú ìníkẹ́ mọ́ gbà tẹ́ bá fẹ́ ya ọkọ̀ ẹ tan trafficator tí wọ́n pè ń pọ́ńtà àbí tẹ bá ti yà á tán kẹtún tàn padà kẹtó padà torí pé tí ń fa jàǹbá mọ́tò ń gbà náà ni pé wọ́n ń gba ọ̀tún wọ́n ń gba òsì wọ́n wá ń lẹ́rí mọ́ra wọn wọn ò tí ì lẹ́kọ̀ọ́ express ń gbà yàn àwọn dẹ́fà nàìjíríà ìgbàtẹ́kọ̀ọ́ yẹn wá ń yé pásídẹ́ǹtì ṣe rìdíìsù nù kìí ṣe pé kí wọ́n lọ ṣe ètùtù síbẹ̀ bí wọ́n bá ṣe ètùtù gba tí wọ́n bá tírẹ́nì àwọn dẹ́fà wọ́n ó mọ lásídẹ́ǹtì yẹn lọ ni ó dàbí òkè alábòjútó ìgbà náà kan tí kan lọ di ní tìkàrẹ̀ tí wọ́n lọ kó iyọ̀ síbẹ̀ wọ́n láwọn àjẹ́ jókòó bẹ́ẹ̀ pé wọ́n fẹ́ pa àwọn ọlọ́kadà wọn wọ́n wá sọ̀nà di one way mo ní ẹ̀ṣẹ̀ wá fáwọn àjẹ́ láàyè ṣé à ń pé ọ̀nà méjì ní tẹ́lẹ̀ kò ní rọ̀ àwọn àjẹ́ lọ́rùn láti mọ́nítọ́ ọ̀nà méjì ẹ wá sọ́dọ̀ ẹyọ kan ẹ tí wọ́n bá fẹ́ mú ṣínkún ni. torí náà ẹ má balẹ̀ jẹ́ lẹ́yìn tá a ti túnlẹ̀ ṣe gbogbo àwọn ẹbọ táwọn àáfàá níkàrẹ́ tí wọ́n ti parẹ́ ẹ̀yin tòní ẹ má dá padà. ẹ mọ́ máa àwọn èèyàn lọ bẹ̀ mọ́ ẹ pè ní tourism torí nítorí jẹ́ kí n máa sọ bẹ́ẹ̀ ní tẹ́ bá ń gbọ́ àwọn rédíò wọ́n máa sọ̀rọ̀ nípa tourism gbogbo ẹbọ tí ń bẹ láyé wọ́n ni ẹ wọ́n á fún wọn lówó wípé for foreign investment kìí ṣe investment ẹbẹ̀ lọ́hùn ṣé ẹbọ ni wọ́n lọ ń wò ní Dubai tí Dubai fi di tí gbogbo ayé ń lọ mo béèrè lọ yín ẹ̀yin tẹ́ ń lọ Dubai sóòsàlẹ̀ ń lọ ń ṣe ń Dubai tó fi di pé ńgbà tí chairman Glo Adenuga tí ó ṣe reception ọmọ rẹ̀ tó ṣe marriage Dubai ló ti lọ ṣe láì muslim ṣẹ́bọ ni wọ́n ń ṣe ń bẹ̀ tó fi lọ bẹ̀ ẹ̀já bẹ lọ́nkọ́lọ̀ tún lù wá ṣe torí náà mọ́ balẹ̀ jẹ́ lẹ́yìn tá a ti túnlẹ̀ ṣe níparí àyà yẹn kákásẹ̀ rẹ̀ ńlẹ̀ inna rahmatallah dájúdájú àánú ọlọ́run ọba súnmọ́ fún àwọn olùṣe rere ọlọ́run kó fún wa lágbọ̀ọ́yé ọ̀rọ̀ rẹ̀ dáadáa wa ọlọ́run ní jíóbà jẹ́ o àlékún dáadáa ọlọ́run kó ṣe bẹ́ni kọ̀ọ̀kan wa pẹ̀lú ògo ọlọ́run lọ́la á tún máa tẹ̀síwájú látòrí àyà yìí alaikum wa wa barakatuh